a kí gbogbo èèyàn olólùfẹ́ wa káàbọ̀ sí orí ìkànnì osu níbi tá a ti mú àwọn ètò ọlọ́kan òjọ̀kan àwọn ètò oríṣiríṣi pàápàá bí nǹkan ṣe ń lọ lóògùn mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta níbi tí ẹ̀gbọ́n fi lọ káwọn ọmọ àbúrò ẹ̀ àwọn ọmọ méjì tó sì lọ́ọ́ ṣekú pa àwọn ọmọ náà láì ní ìdí kan méjì pàtàkì àmọ́ wọ́n ní ṣebí adìyẹ kì í jẹ fún ara wọn ni wọ́n ní ọmọ ìyá méjì wọn ò gbọ́dọ̀ rí ìwèlè lọ́rọ̀ àwọn àgbàlagbà àmọ́ bàbá àwọn ọmọ náà rí ẹ jẹ́ ká gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ lẹ́nu àwọn bàbá àwọn. orúkọ mi ni dùrú ṣọlá tí ẹ̀gbọ́n mi wá láti lágbàáyé tó wá sínú ilé mi láti wọn lágbàáyé tó wá sí kẹta àbàtà tó wá kú ọmọ mi tó nígbà tó dé àwọn kú ọmọ mi yẹn náà tàbí ẹsẹ wà wọn láti police station kẹta ọdẹ àfàṣẹ sí iléwé ẹran ọdún bàtà wá dé iléwé ẹran lọ́jọ́ Sunday pé ká ṣe sọ̀rọ̀ wọ́n ṣàgbọ̀rọ̀ lẹ́rú wa pọ̀lú wọn ìgbà tó wá gbọ̀rọ̀ lẹ́rú wa tán ìrẹsì tó ran ọlọ́pàá náà bèèrè lọ́wọ́ mi ni wípé kí ni mo fẹ́ ká ṣe mo ní àbádá nǹkan yìí pé ẹni tó bá ti ṣe nǹkan tí èèyàn kò ṣe rí kójú ẹ̀ kò rí nǹkan tí èèyàn kò rí rí lẹ́sọ̀ ọlọ́pàá náà máa sọ ni wípé tí bá fẹ́ kí gbèsè kò yá kọ́mọkọ́mọ kí lọ wá three hundred thousand wà mi ò dẹ̀ mọ bí tí mo dẹ̀ ti lè rí three hundred thousand lórí kéèsì gan ọ̀fà tó ṣe ti wà lára ìyàwó mi màmá tó bí mi lọ́wọ́ náà ọ̀fà tó ṣe ti bí tí mo ti lè rí three hundred thousand ẹ̀yin ará àgbèjẹ torí ọlọ́run ẹgbà mi kẹ́ra mi kalẹ̀ o. ẹ bá mi sọ ti wọ́n ní pé nǹkan tó bá ká mọ́ yín lọ. kódà wọ́n tún wá sọ dáhàní kan pé nígbà tá a ti fẹ́ máa lọ ó lé ní àmọ́tì kódà bó jẹ́ ten thousand ké kó lè fún wọn ní ọjọ́ yẹn pé kíkẹ́sì yẹn kó lè yà kó mọ kọ́ pé torí pé wọ́n máa gba lọ́ọ̀yà ọmọ òní mọ́tò ọmọ máa lọ síbi tí ọ̀pá ọmọ ẹ̀ sí mọ́tò ọ̀nà máa wọ̀ lọ pé ẹni àmọ́tì bó jẹ́ ten thousand kí lè kó lẹ̀ kíkẹ́sì yẹn kó lè yà kó mọ́ kọ́ mọ́ kó lè. ha ó mà ṣe o ẹ̀yin ìjọba ẹ̀yin agbófinró ẹ̀yin ọlọ́pàá ẹ̀ẹ́dẹ̀ wa bẹ̀rù ọlọ́run nígbà tí èèyàn tó ń pa ọmọ ẹ̀ èèyàn tó wà ní ìbànújẹ́ ẹ̀ tó wà ń béèrè owó lọ́wọ́ yìí pé kẹ́yìn lè ṣèdájọ́ òtítọ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ fìbẹ̀rù ọlọ́run ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá ń ṣe nílé ayé nítorí pé àtẹni ṣe rere àtẹni ṣèkà gbogbo wa là ń lọ kò sẹ́ni tí ò ní kú nítorí náà ẹgbẹ́lẹ̀ ayé yín ṣe rere ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu ẹ̀gbọ́n tó ṣekú pa ọmọ àbúrò ẹ̀. kí ló porúkọ àwọn méjì yẹn. testi ni àkọ́kọ́ àbí. testimony. ìyẹn ni nine testimony nine àbí. èkejì ńkọ́. no eh, promise ni nine. promise ni àkọ́bí ìyẹn ni nine testimony ìyẹn ní kejì ìyẹn ní ọmọ ọdún méje àwọn méjì sì ló pa oní bàbá wọn ò ṣẹ̀ ìyàwó náà ò ṣẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò o. ṣé o fẹ́ fi wọ́n ṣe nǹkan kan ni. mi ò fi wọ́n ṣe nǹkan kan àbò ní nǹkan tó fẹ́ torí nǹkan ọmọkùnrin wọn tó fa ń kọ́ wọn ló gé òkú wọn méjèèjì mo ló kó o sí. ọ́fíìsà mi ò lè parọ́ fún yín mo fa gbogbo ọ̀lẹ́ tètè kú ni mo kó lọ. ok ṣé o kó wọn ìdánwò oró kọ́kọ́ fa. ìdánwò oró fa ń sè ló lójú. ó dé orí kọ́lẹ̀ tètè kú ni. ìjà ló máa jẹ́ ń bẹ̀ ẹ̀wọ̀ èṣù ṣe o ní o fa o fa oko wọn kúrò. mo nǹkan tó yẹ pé mo kàn gbé oko yẹn ìgbà tí ẹni àti ọ́fíìsì àdébẹ̀ lànà mo fi àdàgbẹ́bẹ̀ bóyá mo máa rí mi ò rí mi ò lórúkọ ọlọ́run. ẹ rí oko méjèèjì mi ò ṣògùn owó mi ò mi ò ní babaláwo kankan. but àwọn mélòó ni eh, àbúrò ẹ àwọn mélòó ló bí báwo méjì náà ni. mọ méjì náà ni. àwọn méjì ló ti pa yẹn. ẹ. bẹ́ẹ̀. kò dẹ̀ sí kankan tí àbúrò yẹn ṣe fún ẹ. kò ṣe kankan fún mi. school ọmọ yẹn lọ school àbí. bẹ́ẹ̀ ni ó lọ sí school. wọ́n lọ sí school ok iná wọn wà nínú olùdé báyìí n tó fi ráàyè láti lọ kó wọn nìyẹn. ẹ. ẹni bẹ́ẹ̀ni. o ní pé o sọ nǹkan lẹ́ẹ̀kan pé o fa oko wọn kán lè tètè kú ni ṣé oko ló kọ́kọ́ fa ni àbí ìgbà tó ìgbà tó ṣá wọn tó ṣá wọn pa tán ló tó wá yọ oko wọn. ìgbà tá ń bá wọn òun ni àdá ń gé oko ní pé mo méjì mọ́lẹ̀ ni àbíbá wò mo ń padà ṣáwọn ni ìwé pé bóyá mo sọ. ìgbà tó ń ṣáwọn yẹn ṣáwọn yẹn ò ké nu wọn kí wọn pariwo. wọ́n yà ń pé inú igbó ni bẹ̀. kò wọ́n ké. wọ́n pariwo bẹ́ẹ̀ ti gbà tí mo ti padà ṣáàkì ní máa fi sáwọn bẹ́ẹ̀ mẹ́ta wọn ò kẹ́ mọ́ iṣu yìí. ìgbà tó bá ṣá wọn ní ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta wọn ò ké mọ́. Hmm? ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta níbi tí arákùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Táíwò Táíwò kí ló pé kọ́ ẹ̀. Táíwò Àgbájé tó ṣá tó lọ kó àwọn ọmọ àbúrò ẹ̀ ní ilé tó kó wọn lọ sínú igbó kan ní ọ̀nà mile ní ìlú Abẹ́òkúta ń bí tí ó sì mú àwọn èyí tó ṣá wọn yánnayànna títí títí tí tí ẹ̀mí fi bọ́ lára wọn tó sì tún mú nǹkan ọmọkùnrin wọn méjèèjì tó sì tún yọ tó gé e tọ ó pò ń rì mọ́lẹ̀ ni o ṣùgbọ́n gbogbo ìgbìyànjú láti recover láti wá nǹkan ọmọkùnrin àwọn méjèèjì a ò rí i ó ń pé bóyá nǹkan ló jẹ́ bóyá kinní kan nǹkan ló jẹ́ tọ bóyá tí àwọn agbófinró bá túbọ̀ bá túbọ̀ mú un dáadáa yóò jẹ́wọ́ ibi tó kó nǹkan ọmọkùnrin àwọn ọmọ méjèèjì ibi tó kó o sí torí nínú ọ̀rọ̀ ẹ̀ ó ń pé òun gé okó wọn méjèèjì tó kí wọ́n lè tètè kú ni so ó sì tún sọ pé òun ti ṣá wọn pa tẹ́lẹ̀ rẹ́dì ìgbà tó ń ṣá wọn gan àwọn méjèèjì ń ké ṣùgbọ́n ìgbà tí àdá bà wọn dáadáa tó ń kú wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọn ò lè ké mọ́ kí ló fẹ́ kí ìjọba ṣe fún àtúgbò ọmọ nàìjíríà kí nìkan tó fẹ́ lọ́tọ̀ gbogbo nàìjíríà. ǹjẹ́ tábìlì bá ṣe ọkùnkan ṣe fún mi àbúrò ẹ̀kọ́ kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba. Ah, látọ̀dọ̀ ìjọba yẹn. Hmm, kí ló fẹ́. mi lè sọ pé nǹkan báyìí níjọba mi lè sọ pé nǹkan báyìí níjọba ṣe fún mi ohun tí fámìlì ń bá ti ní ìjọba fún ìjọba ṣe. kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí. kí lorúkọ ẹ lẹ́ẹ̀kan sí. Táíwò Àgbájé. Táíwò Àgbájé kí lorúkọ ọmọ ẹ. Dárasími. Dárasími ọmọdé lò. ọmọdún mẹ́jọ ni. èkejì ńkọ́. Lémiládé ọmọ ọdún márùn-ún náà ni. èwo làgbà kí ló kàgbà nú wọn. Dámiláre. Dámiláre yẹn ọmọdé mélòó. twelve. ọmọ ọdún méjìlá. láti ọmọ mẹ́ta ni wọ́n kọ́ sí bí. Hmm. kí ló tó mú àwọn ọmọ tiẹ̀ yẹn bá tí èṣù yẹn dé kí ló o mú àwọn ọmọ tiẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó kó wọn kó lọ pa wọn sínú oko. nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn èṣù yá mi lò.